الحمد لله رب العالمين الحمد لله الذي جعلنا مسلمين ونفتخر بذلك الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع بإحسان إلى يوم الدين أما بعد اتقوا الله عباد الله واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين يا معشر المسلمين بعد أيام قليلة يحل غائب طال انتظاره غائب إذا قدم قدم بالخير قلبه وكأننا أثار ننتظر من يفيدينا من أسرنا ويفكنا من قيودنا هذا الغائب خطاياه سخية فطبه دواء نعم نحن على مشارف قدوم رمضان فاللهم بلغنا رمضان أبشروا بشهر الكفارة أبشروا بشهر تكفير سيئات أبشروا بشهر العتق من النيران أخبرنا رسول الله صلى الله عليه وسلم أن من صام يوما في سبيل الله باعده الله عن النار سبعين خريفا أخرجه البخاري من منا لا يريد أن يبتعد عن النار مسيرة سنة واحدة بل شهر وكيف إذا كان اليوم يباعدك سبعين خريفاً وكيف إذا كان الصيام ثلاثين يوما وكيف إذا كان الصوم صيام الفريضة وكم ستبتعد عن الناس من مسافة بفضل الله وكرمه كيف ننسى ليلة القدر التي قال الله سبحانه وتعالى عنها ليلة القدر خير من ألف شهر قال مجاهد كان في بني إسرائيل رجل يقول الليل حتى يصبح يقوم الليل حتى يصبح ثم يجاهد العدو بالنهار حتى يمسي ففعل ذلك ألف شهر فأنزل الله هذه الآية ليلة القدر خير من ألف شهر قيام تلك الليلة خير من عمل ذلك الرجل تفسير ابن كثير وقال أيضا ليلة القدر خير من ألف شهر قال عملها وصيامها وقيامها خير من ألف شهر يا الله ما هذا العمل وما هذا العمر الذي اختصمته تلك الليلة أكثر من عمل ثمانين سنة بصيامه وقيامه وكيف لا نفرح برمضان وأبواب الجنة فتحت وأبواب النيران سفلت فأين الداخلون كما جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل رمضان فتحت أبواب الجنة وفي رواية أبواب الرحمة وغلقت أبواب النار أخرجه البخاري ولله سقاه من النار وفي صحيحين أيضا من حديث أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الصوم جنة أي ساتر ومانع من النار والآثام هذا أقول الله أبا أبا غوغو أبا لان أبو نكاية أبا تسواني مسلمي ó sì tó láti fi máa yẹ́zà wípé ana muslim àwọn ọ̀nàgíjẹ́ yókùn òun láà tó bẹ́ẹ̀ ká máa yẹn gà àfikà fi insha Allah wọn ọ̀sẹ̀ gbọ́dọ̀ bí yẹn pé ṣé mùsùlùmí ní ọ́ máa sọ pé insha Allah ó sì wí ni o ana muslim tọ́ọ̀bà tẹ àfikúnlé lórí o lè dúpẹ́ fọ́lọ́n bá pẹ́ alhamdulillah ṣùgbọ́n à ọ lẹ́sọ̀ kò ṣe náà kọ̀ wá dákẹ́lẹ̀ lórí torí pé tààlà wá lórí gbogbo yáyọ́ lẹ́dínà amọ̀ntọ́lọ́ bá sọ náà lùkọ̀ àn sáárí gbogbo ẹ̀sìn tán ní sáàrù lọ́pọ̀ ẹjọ́ lùgbàgbọ́ a fi insha Allah gẹ́gẹ́ báwọn olùmọ̀ alákìdá ti kọ́ wa àǹtà mọ́sìn dáràjẹ́ ilé ìlú túga èyàn lè wí pé bálá insha Allah yẹni pé àtàmọ́nà dáàlì mọ́rin tàbí jẹ́ kan nínú àwọn ẹni eré tọ́lọ̀wọ̀n bá kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé ẹni eré ni ìgbọ́ta bá jẹ́ mùsùlùmí bá ti jẹ́ yìí ọ̀tọ̀ pé àbí ọ̀tọ̀ àbá máa mọ̀ pé áá ah, owó òsèé fi rà ipò òsèé fi rà ọlá òsèé fi rà tọ́ba fi pé ipò bá fẹ́ fi rà ni àwọn kan bẹ lákòókò yìí wọn bá fi ipò ra islam ṣùgbọ́n wọn ò rí ipò fi rà á ọlọ́run ní o tọ́lọ́run bá kọ́ máa yọ wá kó nínú ìsìlámù náà ibi abákùn sí kọ́lọ́run bá kọ́ dákọ̀ ṣàkóso wa ń bẹ̀ iṣẹ́ àti ibẹ̀ tọ́lọ́run bá wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn jẹ́ sí ọlọ́run ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá níkọ̀ọ̀kọ̀ àti gbangba ẹ̀sìjà lọ mọ̀ pé ìrànlọ́wọ́ ń bẹ fún wa tá gbọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kí rọmọdán wọ́n lè máa dá sí lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún torí pé a gbọ́dọ̀ sí iná tó ṣe pé rọmọdán èsì àti rọmọdán èyí tó tún kọjá lọ sáájú èsì fìdúntá àti fìdúnrí wọn yàtọ̀ síra wọn nínú táǹtí ń bẹ ọ gbọ́dọ̀ jẹ́ pé kí ìdúntá gbọ́dọ̀ dá sí dúdúnrí lọ tèsí gbọ́dọ̀ tún dá ju ti ọdún tó lọ lọ èyí tí ń bọ̀ wáyé náà ká mọ́ra pé òun náà tó gbọ́dọ̀ dáa ju kìsìn ìgbà ìbàdàn sórí àmì èyí tó ṣe pa gbàgbẹ́ yìí nígbà tá a bá fi kó lórílẹ̀ ayé ọlọ́dàkùn jẹ́ ní ewógún ọlọ́dàkùn gùn wálẹ̀ mí àwa tá a jẹ́ òsín ọlọ́run lẹ́yìn àwọn ọjọ́ kékeré rọmọdán náà wọlé ọkànlẹ̀kùn títí ìjọ mẹ́jọ èní nǹkan dájú náà ní bá wà nínú rọmọdán a ti wà nínú rọmọdán títí rọmọdán títí júmọ̀ ọjọ́ mẹ́jọ òní tọba wa jẹ́ bẹ́ẹ̀ ni táà ti ń retí tipẹ́tipẹ́ fẹ́ni yóò tó bá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá a ti ń retí ẹ̀ tó jẹ́ torí pé gbogbo rẹ̀ ló kojú pátá akóredé ni oṣù náà ọ̀rọ̀ wá wá gẹ́gẹ́ bí ẹni tó pé wọ́n kó lẹ́rú ní retí ẹni náà ọ̀rọ̀ tí ń retí ẹni tó ti pé yóò tù níbi tí wọ́n dè mọ́ ìwọ̀n tá à ń retí yìí ọjẹ́ ìwọ̀n tó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàdánù rẹ̀ lẹ́yìn àwa mùsùlùmí nìkan lọ́lọ́run ní àti kòńgẹ́ rẹ̀ torí pé àìsàn ìwòsàn ni níbi àìsàn tí bá ń tó sùn rọmọdán bá dé yóò ṣe ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nígbà nínú àwọn nǹkan tí ó se ìwòsàn rẹ̀ yóò ṣe ìwòsàn ọkàn èyí tó ti dógùn ó lè bá àmọ́ sí yóò ṣe ìwòsàn ara èyí tó ṣe pọ́pọ̀ lálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti jọ lálàáfíà sí bákan náà yóò ṣe ìwòsàn àwọn ibi tí ó yẹ táàrin sí àtàwọn tẹ́ tà ń ṣe yọba ṣàtúnṣe rẹ̀ iṣẹ́ owó dáa sí ah, ọlọ́wọ́n ń bẹ ọ́ dákùnjẹ́ pé Ramadan ní òdé bá wa láyò Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ọlọ́dákùnjẹ́ Ramadan dé bá wa láyò ọlọ́dákùnjẹ́ Ramadan dé bá wa láyò tọba wa dé bá wa láyò já wà nínú tí ó gbà á májè àgbà lórí ààrẹ o májè ó dé bá wa lórí àìsàn májè ó dé bá wa lórí ìbànújẹ́ májè ó dé bá tìdùnú tìdùnú ni ó já Ramadan táyọ̀ táyọ̀ ni ó já rẹ̀ àbṣírò bìṣàrí lè kàfàrà fún wa nírò pẹ̀lú oṣù èyí tó ṣe pé yọ jẹ́ nǹkan tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń pèyàn ní tẹ́lẹ̀ yọ bá yàn pààrẹ pátápátá bákan náà ń fún wa nírò níbi àwọn èyí tó gbogbo àwọn àṣìṣe yàn èyí tí yẹn bá ń wọ́n bọ́kún ẹ̀ọ́ná kò lọ́rùn ọgọ́rọ̀ àwọn èèyàn oṣù yìí ni o Ànábì ya Muhammad ala alaihi wasallam sọ fún wa wípé man ya fi sabilillah ẹni yóò ọjọ kan soju jẹ́ nìkan tó ṣe pé yóò gbé sí iná ní ohun tí ó tó sẹ́hun ti yẹ téyìn ó tó kẹ́fìn pé yìn ó ti ẹ̀ máa gbúrò náà after sẹ́hun ti yẹ sí ní látara pé yẹn gbá àwẹ̀ ẹ̀yọ̀ kan àwọn olùmọ́jọ yé wa wípé hmm, tọ́ba ti wá jẹ́ pé yẹn bá gbá àwẹ̀ ẹ̀yọ̀ kan àwẹ̀ ẹ̀yọ̀ kan ó gbìyàn jìnà síná níwọ̀n tó tó sẹ́hun ti yẹ bó wá ni tọ́ba lọ jẹ́ àwẹ̀ Ramadan ọjọ́ kan péré bó wá ni tọ́bá lọ jẹ́ àwẹ̀ Ramadan gbogbo oṣù pátápátá bó wá ní nípa àwẹ̀ ọ̀rẹ́ àyà èyí tọ́lọ́run bá gbé kọ́ ní àti ẹlọ́run ọlọ́run bá ń bí ọ dákun Ramadan náà gbígbà rẹ̀ tá bá gbà dákun gbé wa jìnà sínẹ́ o ẹ̀yin ẹ̀yẹn mi nínú àwọn ọjọ́ èyí tó kọ́ lọ́lá nínú Ramadan ká má gbàgbé òun lọ́lá tó lọ kọ́dọ̀ òun lọ́lá tó lọ kọ́dọ̀ yìí ọ̀fọ̀ àpúpọ̀ táwọn sálàfù torí pé oṣù ọjọ́ yìí òru yìí à ah, ó tó retí ọ̀pọ̀ mùsùlùmí nìkan ló ti ṣe kòǹgẹ́ rẹ̀ gbogbo ẹni bá ti jẹ́ lẹ́sìn ní ní kéèyàn máa ti sọ̀pọ̀ gbẹ́ni o òru yìí tí ń bẹ nínú oṣù Ramadan gẹ́gẹ́ bá ní ẹ̀sìn mà pé ọlọ́run bọ́ bá lè kẹ́ra sọ pé khayrun min alif shahr Laylatul Qadri khayrun min alif shahr òru Laylatul Qadri ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ àfáà mùjáì nínú tẹ̀sí inú kẹtí ní ìdí ẹlẹ́ẹ̀kẹjọ ní ojú ewé 426 rẹ̀ wọ́n sọ̀rọ̀ fún wa pé káàna fi bani Isra'il rajulun yaqumu al-layla hatta yusbiha arákùnrin kan náà bani Isra'il ọjọ́ nìkan tó ṣe pé a máa jí lóru títí tó fi dòwúrọ̀ yóò máa fi jọ́sìn ní lẹ́yìn náà ní máa ń já àwọn kèfèrí ní máa ń já àwọn lógun lọ́sàn-án tí tí ó fi dìrọ̀lẹ́ ọwọ́ àti pé bí tí máa ń ṣe nǹkan yìí tí máa ń se nǹkan yìí bí wọ́n ń ṣe nǹkan yìí fàfán aládálẹ́ka alifa ṣáà wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ kó di di ẹgbẹ̀rún oṣù tó ṣe dédé ti tírí yíẹ̀ fanzọ́lọ́gbọ́wọ́ adìl àyà afọ́ àmùjáìdì ni pé ohun tí àyà ìtorí ẹ̀sọ̀ kalẹ̀ ní láti lè bá àfikẹ́kọ̀ọ́ nípa pé lailatul qadri khayrun min alfi shahr ay qiyamu tilka laylati khayrun min amali dhalika rajul wípé gbogbo ohun tá a bá ṣe lóru ọjọ́ pẹ́pẹ́rẹ́ ọlọ́lá ju ohun tí arákùnrin yìí ṣe fún òdìdí ẹgbẹ̀rún sọ́lọ́ kí ló ṣe wọ́n ní pé gbogbo òru rẹ̀ yóò ti dìde látàlẹ́ kò ní sùn tí ó fi dòwúrọ̀ bákan náà tó bá tún di ọ̀sán rẹ̀ yọ jagun jagun jagun jagun tí ó fi dìrọ̀lẹ́ wọn ló ṣe bẹ́ẹ̀ fún odidi ẹgbẹ̀rún oṣù eighty three years plus ó jẹ́ pé ọlọ́run bọ́ba àlejò ọlá sọ pé Laylatul Qadri khayrun min alif shahr òru Laylatul Qadri yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ bákan náà afọ àbújá ti sọ fún wa pé Laylatul Qadri khayrun min alif pé ìtumọ̀ ohun tí nàbá sí pé fáwọn náà ni pé amaluha wa siyamuha wa qiyamuha

arínú wa tó ti wọ́n ogún ọdún bẹ́ẹ̀ larínú wa tó ti wọ́n gbọ́n ọdún a sì rínú wa tó ti wogójì ọdún aládọ́ta ọdún bẹ́nu wa o bákanáà ọmọ ọgọ́ta ọdún bẹ́nu wa gbogbo àwọn yìí tá a ti pe lọ sẹ́yìn àwọn olùmọ̀ ní pé ká máa ríra wa lẹ́yìn tó ti pé àṣẹ ìtẹ́ká gbogbo ohun yóò tí bá ń bẹ wájú wa òun ni ká máa jẹ́ nìkẹ́ ká máa gbìyànjú láti jẹ́ pé ká túnṣe sí kálẹ̀ bá rí orí lọ́dọ̀ ọlọ́run bá tó pọ̀ tọ́lọ̀bá kọ́ bá lè fi ọlá kó já orí tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ àfáwa àbísẹ́ inú kódẹ̀rí bákan náà àfáwa tọ́líhá bónú bẹ́ẹ̀dìlá tọ́líhá bónú bẹ́ẹ̀dìlá ó wà nínú àwọn aṣáàrùn bá ṣàrí nàbí lè jẹ́ nná àwọn mẹ́wàá tó ti gbẹ̀rọ àjẹ́nà látayé ọwọ́ àti kò ń gẹ́ ihun tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń wí fáwọn sàábé lọ́wọ́ òun bá dé lọ́bá ní pé rẹ̀ ń tí ọlọ́run nínú sọ Bukhari àti Muslim pé wọ́n máa lálà àwọn màrá àwọn ọ̀rẹ́ méjì kan tí wọ́n ń bẹ méjèèjì ti kú o ṣùgbọ́n wọn mo rí pẹ̀lú wọn ni pé wọ́n fẹ́ bá wọn lẹ́nà àlùjánnà ẹnìkan ti kú sáájú ẹnìkan lọ́dún kan wọn ìkéníwá dóde ìkéjì pé kó báwọn ní ẹnu ọ̀nà àlùjẹ́nà èmi náà wá sí kẹta àwọn tàjọ wà lẹ́nu ọ̀nà ẹ̀dẹ́ ẹni tí ó mú wọn wà lùjẹ́nà bá dé kàkà kó mú ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kú ẹni ẹlẹ́ẹ̀kejì ló mà mú wà lùjẹ́nà ah! nígbà tí ó yá ọba di pé wọ́n bá padà wá mú ẹni alákọ̀ọ́kọ́ náà ìjẹ́mi náà retí pé kí wọ́n mẹ́mi náà wọ́bẹ̀ wọ́n bá ní pé kí n ti sùúrù náà eléyìí lọ ta méjì pé ẹ́ eh, àlùjẹ́nà ẹnu ọ̀nà rẹ̀ lọ́ba ara mi lójú àlá ń sọ eléyìí fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam báyìí ni sọ́ni abúlé ọbẹ̀ ìdílá ló ti gba ọ̀dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lọ ó kó oró yìí fún ti ọlọ́run bó ti lálàánà òun tí ọlọ́run bá sọ fún pé àwọn ọ̀rẹ́ méjì tó ń sọ yìí bó wọ́n ṣe kú lórí ayé náà ah, ọdún kan síra wọn ni ni wọ́n ṣe wọ́n ṣe kú síra wọn lódodo ànábì wa muhammad sallallahu alaihi wasallam pé bẹ́ẹ̀ ni kò lè má rí bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì tó kú kejì yẹn tán jẹ́ pòun lọ́kọ́kọ́ di kí wọ́n mú wa àlùjẹ́ náà níbo lọ fẹ́ fi ọmọdọ́nà ẹ̀sìn nínú ẹgbà wa mi wọ́n ló ń tí ọlọ́run bá béèrè lọ́wọ́ tọ́lá wúnà bẹ́ẹ̀ dìlá pé tí ẹni náà láàrin ọdún kan tó gbàwẹ̀ ramadan tọ́lá wúnà bẹ́ẹ̀ dìlá sọ pé bẹ́ẹ̀ ni ah òun tí ọlọ́run bá sọ pé níbo lọ fẹ́ fi ramadan rẹ̀ níbọ̀lọ́ fẹ́ fi ìrun rẹ̀ tí kí lójoojúmọ́ wákàtí mara àmú sí èyí tó kí láàrin ọdún kan yẹn ó ti fi ju ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ tọ́kọ́ kú lọ lọ́pọ̀ tó fi sáájú ẹ̀wà lè jẹ́ náà níbẹ̀ làwọn olùmọ̀ ti mú pé á nínú orí tí ó máa jẹ́ orí ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé kéèyàn pẹ́ láyé kéèyàn wá pẹ́ láyé kó ṣiṣẹ́ rẹ̀ tọ́lọ́n bá ní kéèyàn orí rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ pé lórílẹ̀ ayé ipò téèyàn bá rẹ̀ yẹn lálùjẹ́ náà ó ju ipò àwọn akẹgbẹ́ èèyàn èyí tó ti pé wọn ò lò tẹ̀mí tí èèyàn lò lórílẹ̀ ayé bákan náà wọn ò sì ní wọn ò rí sẹ́ẹ̀rẹ́ ṣe tó bẹ́ẹ̀ yẹn ṣe ṣe tọ́nà ọ̀gọ́ balẹ̀kọ́ lágbà lọ́wọ́ èèyàn àwọn àtàjọ òṣìṣẹ́ ọlọ́run ó yẹ ká máa dunnú ní o jẹ́ rọmọdán ṣe ń bọ̀ wá sọ wípé inú àwọn ohun tí rọmọdán kó bọ̀ wá gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ti sọ fún wa òun náà ni pé wọ́n ṣí ilẹ̀kùn àlùjẹ́ńnà kalẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ bákan gbogbo olẹ̀kùn tó bá iná wọlé wọn ti pa ọ̀sẹ́ni tí ó wọ̀bẹ̀ lásìkò náà àfẹni tó bá wù láti wọ̀ bákan náà nínú ohun tí wọ́n tún ṣe ohun náà ni pé gbogbo àwọn èèyàn bí èṣù èṣù bí èèyàn àwọn ṣàìtọ́n àwọn ṣàyàfíì wọ́n dé wọn tẹ́kẹ́tẹ́kẹ́ mọ́lẹ̀ kódà tá a bá lórí kẹ́kẹ́ nínú Ramadan ju mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ á afẹ́ ilé sọ́kótó ṣùgbọ́n ó ti jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ó ní pé ìyá dákọ̀lá Ramadan tí Ramadan bá wọlé kú ti àti abwaabul janna wọ́n sí ilẹ̀kùn àlùjẹ́nà ilẹ̀ wà fi rí wáyá àbúwábù rahma ilẹ̀kùn pẹ́ wọ́n sí ilẹ̀ o wọ̀gúnlẹ̀ pàtí àbúwábù náà wọ́n sì ti ilẹ̀kùn náà afá àbùkárí lọ́gbà àdísì 1799 nínú ẹgbà wá ní tí wọ́n tí lórí gbà wá ó ní pé wọ́n lè dá ìwò tapá homina náà ọlọ́run ọba yóò tú okùn náà yóò tú kó lọ́wọ́ àwọn tó bá jẹ́ pé ààwẹ̀ dé bá láyé wọ́n sì gbà á ìbẹnu súnánù ní àdísì tí sọ́ra àyí sáàtìrò wọ́n máa ní omínà náà wọlé àtà yóò dáàbòbò yẹn yóò sì kọ̀ fún yẹn níbi téèyàn wọ ní ọlọ́run bákan náà yóò dáàbòbò yẹn yóò sì kọ̀ fún yẹn kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ bóò láti ní ìdùnnú pẹ̀lú Ramadan Ramadan tó ti pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí yẹn bá ṣe ń bẹ kò sí kẹta tó gbé lọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ bóò láti ní ìdùnnú pẹ̀lú ààwẹ̀ náà tí ń bẹ nínú Ramadan èyí tó fi pé ọlọ́run bọ́ bá lékẹ́ ọlá òun nìkan ló pè ní pé òun lòun ní nínú gbogbo sẹ́tàǹtì ànábì wa Muhammad sallallahu ó jẹ́ yíwa pé ọlọ́run bọ́ bá lékẹ́ ọlá sọ báyìí pé gbogbo sí ọmọ ànẹ́bì adama òun ló ní ó ìlà sọ àyàfà àwẹ̀ nìkan ìwọ́kọ́lọ́lọ́ àwẹ̀ ó ọlọ́run bá ní pé fà ilẹ̀ hùdì èmi mọ́ láwẹ̀ kí ló dé tó lọ́n bá fi láwẹ̀ tí ò fi làwọn tẹ́yìn òkùn tuntun wí bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ ìrún tá ń kí sọ́lọ́run bá kọ́ lónìí ni tóun kọ́ lónìí a máa kí ni àkèéṣe bẹ́ẹ̀ akẹlu èdè ní lọ́lọ́run bọ́ bá lè tọ́ ọlá ń sọ fún wa kí ni akẹlu èdè náà òun náà ni pé àwẹ̀ Ramadan àwọn ọ̀sẹ̀ yòókù tí èèyàn bá ń ṣe àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ èèyàn mọ̀ pé èèyàn ṣe àti wájúmọ̀ ní ìsìn gbogbo èèyàn mọ̀ pé èèyàn wájúmọ̀ báwọn èèyàn mọ̀ nílé tí èèyàn yọ jáde lápèjúwe tàbí èèyàn ti jáde látàárọ̀ lọ bí iṣẹ́ àwọn tí èèyàn sájọ kírun ní júmọ́ orí yẹn pé olùkírun ni bí èèyàn bá ń yọ sàká ìbáwọn kẹlẹ̀ èèyàn yọ ọkù wọ́n mọ̀ pé ẹni yìí ń yọ sàká ní ẹ̀bá fẹ́ láájì àti ìrìn olè ebò bóò sọ fẹ́ ní ẹ̀kẹ́ tọba lọ tí wọ́n mọ̀kọ́ lọ hajj bóò sọ pé kọ lọ gbà lọ wọ́n padà àwọn èèyàn padà mọ̀kọ́ lọ hajj ṣùgbáwẹ̀ Ramadan tọ́wọ́n bá ń sọ fún gbàgbà tó wọ́n gbáwẹ̀ bóò wọ́n sì mọ̀kọ́ gbà lórí kọ̀sẹ́nìkan tó lè mọ̀ àfọlọ́wọ́n bá lè ká torí pọ́ rọrùn

ọ̀sẹ́nìkan tí ọmọ ta ni ọmọ àfá ọlọ́wọ̀n nìkan ni ọmọ ìyẹn ló jẹ́ kí ó ń ṣe ọlọ́wọ̀n ó gba àdísì yẹn wá ń pè ní àdísì kòdò sí ó ní pé kọ́ lọ́lọ́wọ́ tààrà ọlọ́wọ̀n bá ní ibi ni gbogbo ọmọ sí níbi òun ó ṣe máa ń ṣe ṣe pé iná tó wàá èmi mọ́ láwẹ̀ èmi ní sísẹni tí ń gbà ní ìsẹ̀lẹ́sà kí ló dé torí pé lèmọ́mù tí ń kí òun wá mọ́sálásí àti ọgbà àwẹ̀ òun ní sísun ṣe wà fífún wa lẹ́nu ẹ̀dùn nínú sọ gbogbo orin tí mẹ́dún Ramadan ní ti ń sọ́lá wípé ah mo ti jáwẹ̀ Ramadan ní sí yìí ah wọ́n fẹ́ má ti bírú yìí èmi ẹ jáwẹ̀ Ramadan kò sì gba ẹyọ kan Ọlọ́run nìkan ní ọmọ pé ọgbà

àyàfi ààwẹ̀ nìkan èmi ni mo làwẹ̀ o èmi ọlọ́run bá ní ti sẹ́yìn tí ń gbà ń sẹ́yìn lẹ́sàn afá mùsùlùmí ló gba àwọn àdìsí wá ní àdìsí 129 ní àdìsí 129 àwọn àtàjẹ́ òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ti wà nínú sọ́yìn Bukhari àti sọ́yìn Muslim tó ń sọ ọlọ́run bá sọ pé lè sọ ìmì fàríàtà yẹ̀fọ́ ohùnmà fẹ́ni tí bá bá ń gbáwẹ̀ ní ti òdodo ìdùnnú méjì ló wà fàláwẹ̀ tí ó máa dunú pẹ̀lú rẹ̀ ìdùnnú alákọ̀ọ́kọ́ ìdá aftara fariha tọ́bá sínú yóò dunú àwọn olùmọ̀ nípa ìsínú yẹn náà méjì lòun náà ìsínú ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ìdùnnú kan máa ń wá lásìkò sínú ọlọ́mpa kó má bà wá alhamdulillah onílòdí méje ìdùnnú yóò wá látinú pé àtúgbàtò níta ìdùnnú kejì òun ni ìdùnnú pé ah alhamdulillah tí gbogbo àwẹ̀ ọdún yìí lè gbà á ah, èmi kọ́ sàmú tí gbogbo àwẹ̀ ọdún yìí ọlọ́wọ́n bá jẹ́ pé lè gbà á èmi tí mo sàárẹ̀ ń bẹ́ tí gbogbo àwẹ̀ ọdún yìí sẹ́ lè gbà á ah, pẹ̀lú fáàrẹ̀ kẹ́kẹ́ òṣèlú ìfún àdúgbẹ́ ọlọ́run ìyẹn ń gbà tí a bá múra pa fẹ́ sọdún tó di pé à ń yọ jáká ìdùnnú tẹ máa ń wá ń gbà yẹn òun tún ju gbogbo ojoojúmọ́ yẹn lọ tó ṣe pé ìdùnnú kan nìyẹn lọ́tọ̀ bákan náà wáyé lọ láti ara bá fárí àbìsọ omi ìdùnnú kejì òun díjọ́ ìgbìdàlò kìí ara nígbà tá a bá pàdé ọlọ́run tá ń dunnú pẹ̀lú àwẹ̀ tá a gbà àfá tí yẹn bá rí òkè àwáyé bó ṣe tóbi tó tọ́wọ́ adigun bẹ̀rẹ̀ sí kó àwọn tí ó lóore wa dé àwọn màláìka bẹ̀rẹ̀ sí kó dé tó tóbi tó kí àwáyé lápẹjúwe wọ́n bẹ̀rẹ̀ sí kóńdé bántúbántú bántúbántú wọ́n ní tàà lólé lẹ́yìn lójú pé wọ́n kún eré náà tì wọ́n ẹ́ èmi wọ́n ní gbogbo eré yìí ààwẹ̀ lásán láti kóńdé yẹn ó tún kọ́ àwọn nǹkan ẹ̀mí alhamdulillah mo dúpẹ́ ọlọ́run ẹ́ èmi wọ́n lólé yìí wọ́n ìdá alákìyà rọ́bà tó bá pàdé ọlọ́run ọba rẹ̀ sáré ha àbísọ́ omi yóò ilé ìlọ́pọ̀ àti ànábì Muhammad sallallahu alaihi wasallam ń sọmọ Ramadan ẹni yóò sọ bá gbára Ramadan ìmáàna wa ti sáábà lẹ́ni tó fi ìgbàgbọ́ gbà ó sì gbà fún wọn lẹ́tà torí pé ẹlòmí ń gbára Ramadan ọgbà fún wọn lẹ́tà o ló fi jẹ́ pé inú ewu tó wà nìyẹn oníbi ìjọsìn wa yóò ọgbọ́dọ̀ gbàpọ̀ lẹ́sàn tó fẹ́ ṣe gbàpọ̀ lẹ́sàn ò ní gbalada kẹka ó lè bá yí ọ wọlé sóyínká dárúgbọ̀n sí àwa náà dárúgbọ̀n sí ìdáwùgbọ̀n tí ti wádá dáwùgbọ̀n tí agbàpá ìlẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni o agbàpá ń tí ọlọ́run bá ló ní àfi ilẹ̀ ni o ló fi jẹ́pá àfi lẹ́sẹ̀ lórí ẹ̀ wọlé sóyìn kí ò ní gbalada kẹta tó yípo ń kẹfì ilẹ̀ ó kẹfì ìrùgbọ̀n yẹn lẹ̀ láti fi sakọ láti fi jẹ́ pé ó wù ú bẹ́ẹ̀ látọ̀dọ̀ wa tẹ̀lé ọ̀rọ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sọ́lọ̀lọ́ àdọ̀ta tó sọ pé a ó fò lè ha ẹ̀dárí jìrò gbọ́nyìn iná ọ̀rọ̀ mi ó ní ẹyapa àwọn ọ̀sẹ́bọ́ ẹyapa àwọn àbọ́ná bákanáà ẹ̀sì ìrùgbọ́nyìn rẹ̀ jọ pọ̀ ẹ má mú kẹta ń bẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ní ṣùgbọ́n tó ọba ń sọ pé ibi eh, ò nílẹ́dẹ̀ ní ojúkọ̀ta bùkátà sí lẹ́dẹ̀ ọlọ́run ìyọ́nù rẹ̀ ní ìfẹ́ àwọn kẹni wọ́n máa ń wí bẹ́ẹ̀ wọ́n láwọn ò ní bùkátà sí àlùjẹ́ kí làwọn wàlùjẹ́ náà ọlọ́run bá sí àdíkọ́tà ti yọ ọdún táwọn ọdájúpẹ̀ ìgbádùn ọdájúpẹ̀ ìgbádùn ó lè rí ọ̀nà ọlọ́run láì má wàlùjẹ́ náà torí fáwọn tó bá wàlùjẹ́ náà ọlọ́run bọ́ máa sọ pé ya ahlàlùjẹ́ náà ẹ̀yin ará alálùjẹ́ náà ìjẹ́ ní bùkátà sí nǹkan mi àzídùkọ́m tí ń lékú sí fún yí àwọn alàlùjẹ́ ní ọjọ́ pé kí lọ tún níbi bùkátà sí èrè ọlọ́run ó ti làwákò nínú yaná àbọ́m̀bẹ̀ yẹn àtúwọ́ wà lè jẹ́ nà rẹ tí èsè pèsè wà ló bí àwọn ọbẹ̀ àánú rẹ ní ìyẹn ti tó wà ní bùkátà sí nǹkan mọ́ ọlọ́run bó sọ pé kùn kẹkan o tí ń bá tún fún yín sí àlùjẹ́ náà yóò tún lékún pé bá ti wà nìyí ó sẹ́kùn ìyọ́nù èmi ọlọ́run ìyẹn ló fi wáyé pé gbogbo ẹni ọba wà lùjẹ́ náà pátá wọ́n tó wá rí ọ̀nà ọlọ́run ọba sí òun ni wọ̀ sí yáadá èyí tí ń bẹ náà lọ́kọ̀ àn pé gbogbo ẹni ọba wà lùjẹ́ náà yóò rí orí àlùjẹ́ náà wọ̀ sí yáadá àtàlẹ́kùn àwọn olùmọ́ní sí yáadá fi ń bẹ́ńbẹ́ yẹn òun náà ní orí ìdíwánu lọ òun ní ká máa sọ̀rọ̀ ìlérí ìdíwánu lọ kìí pe pé ni o ṣùgbọ́n tẹ́ sí àǹdẹ́ǹdẹ́ ìwọ́n ni tẹ́lẹ̀ wọ́n orí ọ̀nà ọlọ́run àbáàbí àwọn àyókù ń kọ́ wọ́n ni tẹ́lẹ̀ orí ọ̀nà ọlọ́run wọ́n ni tẹ́ sí àwọn olùmọ̀mí ni pé ó wà nínú ọkọ̀ gbogbo ọkọ̀ àwọn màláíkà pátá nínú àwọn ọmọkòrò hásìlẹ̀ nínú àwọn ọkọ̀ tá àfẹ́ jẹ́ ajẹ́ ni kìí ṣe kájẹ́ o ṣùgbọ́n àfẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn okọ̀ àwọn màláíkà yẹn àwọn olùmọ̀ ní pé nínú àwọn ọmọkọ̀ asma nínú àwọn okọ̀ tó ọba tí ó jẹ e kò sí problem torí pé tọ́ba jẹ́ ògbèrè àlùkìyàmà ìyọnu ọlọ́run ọba àwọn wà wọ́n torí ọlọ́run tó ọba ti gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ lọ́sẹ́yìn láwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì wọ́n sàmójúgbò rẹ̀ fún wọn mọ̀ nǹkan ọmọ láìlọ́tàlùkọ́dẹ̀rí ìmọ́nà wa ìtìsáábà gbókùnrin aláhùn máa tàkọ́dà òun ní zambe ẹni yóò tọwọ́ wá kí wọn asámú òun là ń pè ní ìyámọ́ láìl òun là ń pè ní àtàájòd òun là ń pè ní àtàràwé ìwọ̀n asámú ta gbé wá lálẹ́ yẹn ẹni yóò tọwọ́ wá jẹ́ kó kí ń kí lẹ́yìn máàm ìmọ́nà wa ìtìsáábà tó kí pẹ̀lú gbàgbọ́ tó sì gbà fún wọn lẹ́sàn gúfèrè ọláhùn máa tàkọ́ dàmọ̀ bí dáńdé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́sẹ̀ lọ iná wọn sàbójúkó òfin ó sọ náà bá sọ fún wa pé asọ̀rọ̀ wá sọ̀rọ̀ kan ẹ̀rí ìrun wákàtí márààrún wà lè jùmọ̀ àti lẹ́ni jùmọ̀ ìrun jùmọ̀ jẹjọ àti tòní sáàtúkì wà ramadan ilá ramadan ramadan èsì àti ìtàtún retí yìí mùkàfẹ́rọ́ tó máa bẹ̀rẹ̀ hún wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ̀ ni ò ìgbẹ̀sùn ìbálẹ̀ kàbáyé tọ́ba ti jẹ́ pa bá ti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì yẹn nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ẹ̀ṣẹ̀ hẹrìmọ̀ hẹrìmọ̀ wọn ò lè parẹ́ o àwọn ẹ̀ṣẹ̀ kàbìtì kàbìtì táǹpẹ̀ ní kàbáyẹ̀ wọn lágbára láti parẹ́ o ìyẹn àwọn ìrun táǹkì ní wákàtí yóò máa rà lójoojúmọ́ wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wa tá Ramadan èyí tàbá gbà lọ́dún tó lọ àti tọdún yìí yóò tún fi bá apá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ yẹn ni pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n máa wá bí fáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wà tọ́wọ́n ẹ̀ṣẹ̀ kéékèèké yìí máa ń pọ̀ kò sí èsì làákàyè rò tó fi jẹ́ pálẹ̀ bí máa fi ń ṣe ládùúgbà tó yẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ àtẹ̀yí tí mọ̀ dákun bá mi pa gbogbo ẹ̀rẹ́ fọlọ́n kọ́ pa gbogbo ẹ̀rẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn àtàjẹ́ òsìn ọlọ́run bí Ramadan tí wọ́n ń bọ̀ wáyìí ẹjẹ́ agbìyànjú láti jẹ́ pé kájẹ́ pípa ara wọ́n pọ̀ dáadáa bàbá ti lágbára bọ̀ bọ́ bá ṣe tó gbìyànjú láti ṣe rere ń bẹ́ ọlọ́run bọ́ba lè ga yóò san lẹ́sàn rẹ̀ tọba wá lè jẹ́ pé rere tó ń ṣe yẹn ọwọ́ òsì ọmọ sọ́wọ́ ọ̀tún ó mà dá púpọ̀ rere tó máa fọ́wọ́ òsì ọmọ sí ọwọ́ ọ̀tún ihun tí ná òun lọ dáájù òun ló sì mọ́jú torí pé nínú ewu ta níjù ní pé téèyàn kẹyàn méjì bá ti mọ̀ sí dáadáa téèyàn ń ṣe ti àrí mi máa fẹ́ wọ̀ ọ́ àfá títí àrùn bá sì ti wọ́ èèyàn ní gbàdádá tẹ̀kẹ́ mọ́ láti máa ń sọ fáwọn tí wọ́n máa ń ṣe sàárà òkú nípa pé wọn tó bá sàárà òkú wa jẹ́ nílẹ̀ Yorùbá tí a rí ní jẹ́kẹ́ o àwọn èyí sọ fún àwọn èèyàn ní o bàbá ló ń ṣe sàárà òkú lódodo pé sàárà òkú ló ń ṣe bàbá ta pẹ́ǹtì sínú owó rẹ̀ bàbá jẹ́ nìkan tó yẹ pé ọfáwọn èèyàn láǹkárá wọ́n wọ́ alálàlálá ṣùgbọ́n wọn tó bá jẹ́jù gan-an ni ṣe á rí ni kọ̀sẹ́ni tí èṣe sàárà àkókò rẹ̀ o ṣùgbọ́n wọ̀nyí àwọn ẹlẹ́yà ní èfi tí a rí ní sí wọ́n èfi tí a rí ní sí kí lóde táwa ní ò ṣe bẹ́ẹ̀ èèyàn mẹ́wàá tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún wọn ní wọ́n one thousand pé láàjá tó bá gbà ń bẹ̀ kó máa lọ bùkún rẹ̀ ó ti ṣe sàárà àkókò nù bọ́bá epo oúnjẹ náà lọ́wọ́ fẹ́ ṣe àpọ̀kà jùlọ ọba fún èèyàn mẹ́wàá ló ń jẹ lónìí èèyàn mẹ́wàá míì lọ́la èèyàn mẹ́wàá míì lọ́túnla orí èèyàn máa lékún yóò máa pọ̀ sí tọ́ ọ̀bá rẹni tí ó jẹ gbé lọ mọ́sálásì àwọn èèyàn tí mọ́gùn bì tẹ́lẹ̀ yàfá ọ̀hà fáwọn èèyàn ni kó ti wo iye èèyàn tí máa wá mọ́sálásì ní mọ́gùn bì ní o dákúmádà wà lálẹ́ o táwọn èèyàn tá ti bá wá wá mọ́gùn bì ọwá gbóúnjẹ èèyàn mẹ́wàá wá èèyàn tó ń ti ń kọ́ tọ́ máa jẹ pé èèyàn mẹ́wàá máa ṣàdúrà àwọn èèyàn tó ń ti ọmọ àṣepè oúnjẹ òṣì wọn ló gbé wá oúnjẹ tí ọ̀ká jẹ́ ìyàwó ni wọ́n ní òtù fura pé ó dàbí ipá wà táà ń tí ọmọ gómìn 20 something ni wá tọ́ọ̀bá lágbára 20 something yẹn kò gbé wá mọ́sálásí bẹ́ẹ̀ tọ́ọ̀bá lágbára rẹ̀ jáwùn yóò ti yẹn nẹ́fílà tí wọ́n ti lọ kò ti wá ogọ́ dàbí ipá wọn tọ́sẹ́ fún ọdún mẹ́sàn lọ àbí mẹ́wàá àbí mọ́kànlá kọ̀ wá gbé tékiri yẹn jáde pé ọmọ ọyá gbé bọ́ta kọ̀ ha fáwọn yẹn yẹn ẹ̀yọ̀ rí ìjọba dé tọ́ òjú mẹ́wàá náà lọ yóò ti tó ń kó mọ́sálásí iná lòun jẹ́ nìkan tó ń padà náà à ń bẹ náà kọ́lọ̀ bọ̀bà ní kẹọ́lá kó fún wa ní dáadáa pé kó sì jẹ́ ká lè gba dáadáa rẹ̀ nínú wa dáadáa rẹ̀ kàkọ́lẹ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أتى أقفوا لهم وباوا àti kásìkẹ̀ fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kí àti kẹfọ́lọ́ bá ara lé àwọn tàbí rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san ọjọ́ òbò ni ní gbogbo stéètì àfàwọn stéètì tán bá ti ṣe sẹ́yìn àbáwọn tó padà pé lọ́jọ́ iwájú díẹ̀ lọ́yọ̀ stéètì táwa wà ń bẹ̀ a wà nínú àwọn tó ṣe pé wọ́n ó dìbò lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ náà wọ́n ó ṣe dìí ní Kwara State bẹ́ẹ̀ náà wọ́n ṣe dì í ní Lagos State bẹ́ẹ̀ wọ́n ṣe dì í l'Ondo State bẹ́ẹ̀ náà wọ́n ṣe dì í l'Ekiti State bẹ́ẹ̀ náà wọ́n ṣe dì í ní gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá lẹ́yìn Ọ̀ṣun nìkan tí wọ́n ní dìbò gómìnà látara pé wọ́n ti dì í sẹ́yìn ibò tí wọ́n dì òun náà ní ìtọ́gbà ọwà lábẹ́ rẹ̀ ìyẹn ilé ìgbìmọ̀ asòfin kékeré ìpínlẹ̀ bó ti wá di pé ọ̀lálá dìbò yìí a ń ṣe níwà síyà fún wa àsọ́ọ́lẹ̀ pé kádàkùn torí ọlọ́wọ́ àtàjẹ́ mùsùlùmí káfí ìsìláàmù wá hẹn o ká má sí náà àwọn tó yẹ pé wọ́n rìn níṣẹ́ tíṣẹ́ táwa ní ọwà jẹ́ sí àbúrú má wà náà àwọn tó yẹ pé wọ́n rìn níṣẹ́ pé kọ́ lọ gbégbábo pé kọ́ dàárú ẹ̀dà rú níwọ́dù yín kó lè bá àdó dídí má wà nú wọn o ìbò tán gbalé rẹ̀ lọ ni o ìbò tán lọ jókòó jẹ́jẹ́ ni o má wà náà àwọn tó pé wọ́n hàbọ̀lé lọ́wọ́ o ìbò tí ìdé àwọn yẹn tí ń para wọn káàkiri o táwọ̀ ọ̀bá mọ́ láàrin ìjẹta sóní àwọn bí mẹ́jọ ló ti kú nípínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé ìbò kún ọjọ́ tó kù yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí para wọn àwọn tí wọ́n kú yìí náà àwọn náà lẹ́wọ́ fáwọn ọ̀dọ̀ láyé ni ó àwọn tí wọ́n kú yìí náà ìní gbà ìní fẹ́ èèyàn tèmi ní òde bẹ́ẹ̀ àti ẹ̀yìn wọn ni wọ́n ti dì wọ́n ti gbé wọn sínú ìsàlẹ̀ ìyẹ̀pẹ̀ ó ìyọ́ bá jẹ́ mùsùlùmí nínú wọn kọ́lọ̀bàkọ́bà àtàkójì fún wọn a gbọ́dọ̀ gbogbo ogun tó bá wá ṣe májọba ìsìlámù rẹ jẹ́ o kọ́dá gbìyànjú pé ẹni yóò tọ́ dìbò fún ẹni yóò tó ìgbésọ dọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run bá ń bí ọ́ pé kí fi dìbò fún lágbájá ó lè ráyè òye ṣe kí lóyé fi dìbò fún lámọ́yí ó lè ráyè wíwu tọ́ọ̀sọ tí wọ́n gbé ó mọ̀ pé ó ráwìjàre wí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó lè ráwìjàre wí lọ́dọ̀ ọlọ́run torí tọ́ gbogbo ẹni yóò sọ bá mọ̀ pé ìwọ dìbò ọ lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ tó rí ọ bàbá wà nínú ẹgbẹ́ ẹhẹ́ bàbá wà nínú ẹgbẹ́ ẹbí wà ẹgbẹ́ òun ni obìnrin jú láti ṣe o torí ìbò tá ọmọ rẹ̀ àwọn dúró ti wà bá ti ní ìsìláàmù ọ̀darí ayé ayé sí ọkọ́ ìsìláàmù ó borí táàsì darí ayé fáńfáń kódà ìdarí ayé wa á darí ẹ̀ débi pé gbogbo àwọn nǹkan táwọn òpé wọn ọ̀sẹ̀ níbi ọmọ èdè ènìyàn inú wọn sì máa dùn igi òdùnú òkúta òdùnú pàpàá àwọn kèfèrí ọmọ asáfẹ́yìn igi táwa mùsùlùmí wọ́n máa sáfẹ́yìn òkúta fáwa mùsùlùmí láwọn àsìkò táwọn yìí òkúta ọ̀lànù sọ̀rọ̀ o igi ọ̀lànù sọ̀rọ̀ o ó ń tí ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ fún wa ẹni ọba nígbàgbọ́ ti là ń pè mùsùlùmí ẹni ọba pé eléèmọ̀ tọ́jà níyàn òun là ń pè gẹ́gẹ́ rí o báyìí yóò kó kí mi jáwọ́ lọ́wọ́ tánẹ́bì ló wí tẹ̀mí náwà àtọ̀ọ̀lẹ̀ bàbá ẹ̀kọ́ sì tàpé bí ó ṣe rínú àwọn pèsè rí tọ́jà àwọn yẹ̀wú dí wọ́n bí nífẹ̀ẹ́ nípa pé ọ̀rọ̀ yìí ẹni ó yẹn yóò rí bẹ́ẹ̀ o gbogbo yóò ti sọlọ sẹ́yìn tí ó sí láyé mọ́ à ń bá abẹ́ ọ tọ́pọ̀ bí wọ́n wá sọ̀rọ̀ yìí àgbàpé bí ó ṣe rí náà nù torí pé ó ń ṣe ọlọ́run bá sọ pé ìlàlẹ̀ gọ́rùkọ̀jọ àyàfi bí kọ́rùkọ̀jù ní kẹni ò ní sọ̀rọ̀ táwọn kèfè bí bá gbọ́ sẹ́yìn rẹ̀ igi gọ́rùkọ̀jù kò ní sọ̀rọ̀ wọn o ó ń ṣe ọlọ́run bá sì sọ̀dí tó fi jẹ́ pé igi gọ́rùkọ̀jù ò ní sọ̀rọ̀ fáwọn mùsùlùmí ó ní pé fa iná hú nínú yahud torí pé igi gọ́rùkọ̀jù àwọn yahudi lónìí kìí ṣe jẹ́ àwọn mùsùlùmí àwọn yahudi sì fún fẹ́ tó tọ́ wọ́n ń gbìn pass bí àwọn bàbá ṣe ń gbìgbìn ọ̀pẹ nígbàkà wọ́n ń gbìn báwọn bàbá ṣe ń gbìgbìn mángò nígbàkà nígbàkà wọ́n ń gbìn gẹ́gẹ́ báwọn ọ̀dọ́ náà ṣe ń gbìgbìn katulóni nípa pé afẹ́ rí jẹ́ afẹ́ rí mú ń afẹ́ rọ́ ní ọ̀là ń bẹ́ bẹ́ẹ̀ làwọn di ọjọ́ èyí tó ń ṣe ọlọ́run bá wú lẹ́yìn fáwọn yahudi sàlàyé wípé ọjọ́ yẹn kò lè jẹ́ ìmùsùlùmí kàtìkàtì àájọ́ ń bára wá lé ọtí àájọ́ ń bára wá lé aṣẹ́wó ní àájọ́ ń yáwó ọjọ́ yáwó èlé ní kìí sẹ̀yìn ní ọ̀jẹ̀ àwọn mùsùlùmí tí ó bá gbádùn ju rí lọ ní wọ́n rí wa tán ojú wọn sọ̀rọ̀ nípa wa nípa pé kò lè já wa lódodo tí ó bá ṣe já wa yìí tẹ́síyà ọ̀tẹ̀lẹ̀ ọ̀hún kí là á mọ́ra wa kò níbi àwọn ọ̀dọ̀ tí yẹn tó pé gbogbo àwọn kìníyàn ìdọ̀tí ni ọlọ́run ọba sì sọ pé a má dé bẹ́ẹ̀ ìbàjẹ́ ni ọlọ́run bá ní sí ṣùgbọ́n gbogbo ẹ̀ta bá dé bẹ́ẹ̀ mùsùlùmí lọ́pọ̀jù ọlọ́run bá ní a má ṣìnà mùsùlùmí lọ́pọ̀jù ń ṣìnà ọlọ́run bá ní a mùsùlùmí pọ̀jù ti ń o a tí o ọfẹ́ má sí àwọn àfá tí ò ní sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀fọ́ tí lẹ́ lórí mímbà ọlọ́lọ́mọye wà sí tó ti lọ níbi ẹgbẹ́jẹgbẹ́ nípa ọ̀rọ̀ ọtí ṣùgbọ́n síbẹ̀ náà àwọn mùsùlùmí tún mú tí fàyàlì gbogbo ilé ìnà Ọlọ́run bá sọ ní Kòránì o iná ìlàfí máa ń sàlàyé fún wa nípa pé ọ̀rọ̀ pé aṣòṣèlú aṣòṣèlú kò ní ìdíkà sọ lórí mímbà àwọn àfáà ìhẹ́ra wọn lè mọ̀ ní tàbá ní káwọn èèyàn lọ sóṣèlú ọ̀rọ̀ tó wí tẹ́lẹ̀ wọ́n ti pé tàbá ní káwọn èèyàn má ṣe ìwọ lè mọ́mù tẹ́rà rẹ jẹ má ṣe é kọ́ má ṣe ní oníbùkátà ti pé kọ́sọ pé wọ́n ló ṣèlú àwọn má ṣe ìyẹn ló fi jẹ́ pé ìdáhùn ṣẹ́fù ní Al-Albani náà ni pé gbogbo ẹni yóò ta bá bá lóko òṣèlú tó wá jẹ́ mùsùlùmí ta sọ fún pé ibi tó ń lọ yẹn wọ́n yan aláṣojú àbí báàbù àyà ni o èyí lọ rí kọ́bọ̀ rí o báàbù àyà ni o èyí gbé odidi ẹ̀sìn lọ́bẹ̀ kọ́bọ̀ pẹ̀lú odidi ẹ̀sìn ààbò ẹ̀sìn lè yóò gbé bọ̀ wálé o títí rẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ tọ́ bá dọ̀wọ̀n òun ní ọmọ àárín kì ọ̀kan nínú àwọn tó fà fi ṣe aṣojú nínú ìlú wa ó sì fúnfẹ̀ẹ́

ìrẹ̀lọ́ ti ń fẹ́ òun ní ẹnikó sún tí ó dọjọ́ ọ̀la tọba ń sọ pé Ah, kọ́ọ̀mù tọ́ ọsọ yẹn ọ̀daràn lò lókì jẹ́ pàwọn kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ ọmọ wọn àwọn tọ́ba fẹ́ ṣe dáadáa wọ́n yẹn sì ní ẹ̀sà ní wọ́n wọ́n wá gbé wá bọ̀ lónìí lọ́fẹ̀ẹ́ òòté wọ́n gbé wá lọ́la ó jìnà sí oní ẹ̀hún tó fi ń lọ wọ́n gbé wá lọ́tùla onígbé láhọ́láwọ́lá fún ọ̀tẹ́lẹ́bílá tọ́gbọ́ bídà máa yẹyẹ ní kọ́rẹ̀ jáde jọ ìjọ tẹ́ bá ń bọ̀ wálé ló ń kálùkọ́ máa sọ bó ṣe dùn tó tí wọ́n bá sọ pé èmi ń tèmi lọ má jẹ wọ́n ó fi ọtí yẹyẹ délé pé áà ah! wọ́n sì fìyà jẹra rẹ gbogbo èèyàn ń gbádùn wọn jẹra rẹ ń yà nígbà tẹ́ bá ti lọ fẹ́ni ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta àbẹ́lẹ́ẹ̀kẹrin wọ́n náà padà gbé wọ́n ó níbi tí ń ti rọ́ lóònù ah! tọ́bá salamu alaikum ló fi jẹ́ pé mùsùlùmí tí bá ń lọ tí a ó sì lókè lọ́hun lábújá ni àbí nípínlẹ̀ ọ̀yọ́ náà ká wà yìí ká máa fi àdúrà rìn wọn lọ́wọ́ pé tó ọlọ́run jẹ́ ẹbọ rí o ká sì máa sọ fún wọn pé ẹ má gbàgbé ìsìláàmù àtàwọn mùsùlùmí o ọlọ́run ó bí nípa ìsìláàmù àtàwọn mùsùlùmí o ìpàwọlẹ̀ kó lórí islam àtàwọn musulmi gbogbo àwọn tí ń lọ yẹn wọn ọ̀lọ́ nítorí tọ́lọ́wọ́ káṣọ tòdodo tí wọ́n bá sọ fún ipá wọn lọ nítorí tọ́lọ́ wọ́n tẹ̀wà jẹ ní o ń kálùkù ń lọ nítorí pé ọ̀ní ọ̀la ni wà láì ọ̀ní ọ̀la iná ìlò fi jẹ́ pé ogun èèyàn fi ń ráríwọ̀ làwọn èèyàn fi ń jà sí ní fi ń di bọ́ọ̀pọ̀ọ̀pá bọ́ọ̀pá pọ̀ọ̀pù lẹ́sẹ̀ ló fi jẹ́ pé ọjọ́ ọ̀la ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o à ń bẹ̀lọ́ gbogbo àwọn ẹni yóò pé yóò gbé Islam lékè ìkọlọ̀ ọ̀pá kọba gbédébẹ̀ à ń bẹ̀lọ́ gbogbo àwọn ẹni pé yóò gbogbo fún Islam ní kọba gbédórí ipò gbogbo ẹni yóò tí ọba yẹpẹrẹ Islam àtàrà mùsùlùmí ọlọ́dọ́kùnmá gbédébẹ̀ láìláì yọ́ máa gbóhun rẹ̀ ní má jọ wọ̀bẹ̀ láíláí à ń bẹ̀lọ́n gbogbo ẹni yòówù tí ó bá ṣàtúnṣe àwùjọ yìí àtàwọn mùsùlùmí ni ọba agbédórí ipò wà sọ́ra gbogbo ẹni tó bá òun fojú wò pé ah! gbogbo yìí wọ́n sì pè lẹ́lẹ́dẹ̀ ṣùgbọ́n dàbí ipa atúrà gíríkì nínú yìí àgíríkì ẹlẹ́dẹ̀ òun máa ń mọ́ lára tọrẹ ni tó ní ó mójútó àwọn èyí ńlẹ̀ yẹmẹyẹmẹ ó dàbí pé àgíríkì ẹlẹ́dẹ̀ tún nìwọ wọn ni òdìbò fún nínú wọn àbẹ̀lọ́ nǹkan bọ́ba ní kíọ́lá fọ́sà tó ti ẹnu ọba ní àti nà fìdí ní hasana